ọlọ́pàá tó wà sí káàdì tí wọ́n tún fún akáàkiri máa pẹ́ ìgbà tí a bá ń bá òsìlẹ̀ ayé. ẹlẹ́ẹ̀karùn-ún tá a mẹ́nu bára nì òun náà ní pé àkọ́kọ́ mu mi ní ìmúmu àkómi mi àkọ́kọ́ níbi káwọ́ àdébọ̀ sọ̀rọ̀ láàrin sọ́dà àwọn amúnmìnì nìkan láti mú bẹ́ẹ̀ náà ní gbogbo àwọn ànábì ọlọ́run kọ̀ọ̀kan olùtẹ̀lé wọn àwọn olùkọ́ àwọn olùkọ́ náà tó jẹ́ pé àwọn tí wọ́n gbà wọ́n káwọn yẹn a sì mọ pé káwọn yìí oríṣiríṣi òbí lọ́wọ́ àwọn nípa fífẹ́ rẹ̀ àti ìfẹ́jọ́ wà ní etí rẹ̀ bẹ́ẹ̀ náà sì ni àǹfààní táàrí bẹ́ẹ̀ ògbógbó yẹn náà ni pé ẹ̀yìn yóò tó láti lè mú kò ní bẹ̀rẹ̀ mọ́ láéláé ẹlẹ́ẹ̀kẹfà káwọn mẹ́rin bàbá náà. هنالك عبد إياه الناس طويلا بعد باء الشر من الأرض للمرة الثانية إبني أو مدينة وقرأوا pé ìgbà tí wọ́n pẹ̀ gan lẹ́lẹ́kejì lẹ́yìn ìgbà tí ẹ bá tún ti mú nínú áwùjọ náà tí wọ́n jẹ́ ìdùnnú àkọ́kọ́ pé á yìí ọ̀dà àti ká àti mọ̀sálà lọ àyọ̀sálà àti ní pàwùrù rẹ̀ àti ní ọgbẹ́ pàwùrù rẹ̀. ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ á tún dúró kárí kése lẹ́yìn lórí ti ìdájọ́. eléyìí náà wàá fa ìṣẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀keje tí abẹ̀rẹ̀ lánàá tàbí ní àṣàbà àkùrọ̀ ìgbẹ́ ńlá tọ́ga tẹ́lifù ní ilẹ̀ gbogbo ìṣe ìṣe níjọ́ nàìjíríà náà tí a ní kọ́ sọ́dọ̀ náà àti sọ́dọ̀ àti ìṣe lọ́dọ̀ náà gbogbo náà kó dà kó dà lè láàrin àwọn ìyá rẹ̀ kí a gbọ́ lọ sáyé. nípa ìgbẹ́ ṣíṣe nílá ìyá ní ọtọ́ bá kọ́ sọ̀rọ̀ nípa ìgbẹ́ níjọ́ nàìjíríà náà kátó mọ̀ nípa lọ. a sì mẹ́nu bàrà lè ní májọ̀ pẹ̀lú tí ọlọ́run àdìgbọ́lá ó fi yọ̀ǹda fẹ́ntọ́ fẹ́ sípẹ̀ tọ́jọ́ ní ẹ̀sà ó dé ní ẹ̀yọ́ ọjọ́ mọ̀láyíkà ní ọjọ́ ìjọ mi náà ni tí ó sípẹ̀ yẹn pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ẹ̀tọ́ lọ́wọ́ bá yọ̀ǹda fún kò ní ilé bọ́wá ní kò fẹ́ fún ọ̀dọ̀ ọlọ́run májèmọ́ ẹlẹ́ẹ̀kejì tó lè lọ ọlọ́run àdìgbọ́lá ó ti rẹ́ẹ̀dì ó ti ṣetán láti gba ìpẹ́ ẹni tí wọ́n fẹ́ sípẹ̀ ẹ̀tọ́ lọ́wọ́ bá ní gbàgbẹ́ ọ̀sẹ́ni láti àwọn. ibẹ̀ yẹn ya dúró sí táàsì bí ẹ̀rí rẹ̀ nílẹ̀ ọ̀rọ̀ pẹ̀lú náà làwọn bá lọ. ìpínlẹ̀ àwọn tí ó sì pẹ̀lú ọ̀dẹ̀ ìyáàmà oríṣiríṣi ni wọ́n. àkọ́kọ́ ọmọ náà ní àtẹ́wé ọ̀sán lọ́la àìlọ́sọ́dà ó náà sì lọ́la ọ̀rọ̀ ń bọ̀ bẹ́ẹ̀ ṣá aláwọ̀ àyà. àwọn ìlànà kejì òun náà ní àwọn àlejò ọlọ́run àtàwọn òjíṣẹ́ ọlọ́run fún àwọn náà ní pẹ̀síjọ́ ọ̀nà ìyá náà ọ̀rọ̀ wa sọ yóò muslim nínú àdìsí ogun tí àwọn sẹ́yìn lè kó nígbà wa nínú ẹ̀ òsì ọlọ́sọ̀rọ̀ àdìsí ọ̀sán ọ̀sọ̀ yìí kọ́jà kúrò láwọ̀ àdìsí ọ̀dẹ́ni. شفعت الملائكة وشفع النبيون وشفع المؤمنون ولم يبق إلا أرحم الراحمين فيقبل قبلة من النار فيخرج منها قوما لم يعملوا خيرا قط قد عادوا حمما ولذا تعطيه òjíṣẹ́ ọlọ́sọ̀rọ̀ là àlùsọ́lá ó ní àwọn ẹ̀yìn kan sí pẹ̀ gẹ́gbà sí wọn adáàbọ̀ náà ní ẹlẹ́gbẹ̀ẹ́ ìpè alẹ́bí iná yàtúmí múná làárù ọ̀bẹ ń lọ àwọn ọ̀láyíká àwọn tó ṣe pé wọ́n gbé àlè àti ọlọ́run wọ́n gbé lọ́wọ́ wọ́n máa ti àwòrán àti gbogbo àwọn tí wọ́n ń kó àlè pátápátá gbogbo wọn pátápátá àwọn tí wọ́n gbé lọ́wọ́ àtàwọn ọ̀láyíká tí wọ́n ń kó rẹ̀ ìṣàgbé ìfowópamọ́ máa ń bẹ̀rọ̀ bẹ̀rẹ̀ mú wọ́n gbé ọlọ́run bá máa والحمد لله سبحان الله والحمد لله ويؤمنون به وسيدي بابا صلى الله عليه وسلم ورجعوا أسير لله ويستغفرون للذين آمنوا أملاك وهو القرآن وهو المسلمين ونيبه ويستغفرون للذين آمنوا wọ́n máa tọrọ àforíjì fún àwọn tí wọ́n nígbà tó orí ni wọ́n máa sọ pé rọ́bà náà wọ́n sì ríkà kó lẹ́sẹ̀ ìrora mẹ́ta ń wá ìmọ̀ ìyá náà kò sí ìkẹkẹ náà kó sí orí àtúwọ̀ náà tí wọ́n lọ sí ní kò sí. wọ́n sì ríkà kó lẹ́sẹ̀ ìrora mẹ́ta ń wá ìmọ̀ ìyá náà àánú rẹ ọ̀ka ní gbogbo nǹkan bẹ́ẹ̀ náà nìyẹn rẹ ọ̀ka ní gbogbo nǹkan fásitì báwọn ọmọbí tí a tọrọ àforíjì lọ́dọ̀ rẹ̀ wá tábà kó sẹ́bi la àwọn tó ní kó lọ́ ọ̀dà kiri ọlọ́tọ̀ là ẹ̀ ní ayé ní ẹ̀tẹ̀ wá fi àdá àbàtẹ̀ fi kó sọ kó níbi ìyá náà mẹ́rin wọn wọlé ìwọ náà kí túmọ̀ sí pé àwọn màláìkà àwọn náà wà ní ẹgbẹ́ ọmọ àti ìfẹ́ wọn máa níbi àdáhùn ọdún nàìjíríà. kẹrẹ́tẹ̀ ẹni tó ṣì tí a bá ń ṣẹlẹ̀ ìlú Islam ẹ̀kẹ́ kọ́kọ́ bàjẹ́ o òun náà ni ẹni pé ó kọ́ lásìkò tí ń da ìlú Islam lọ́wọ́ táwọn mùsùlùmí gbogbo ti àwọn kékeré tí a ní ìmọ̀ ìṣèlú àkókò aráàlú tí a ní ìmọ̀ tí a nílẹ̀ tí a láàyè tí a láṣẹ ogun tí a bá ń jà láti rẹ̀ tí a ń fi fèsì àwọn káàkiri ẹ bá kú bẹ̀ láti oníṣẹ̀lẹ̀ ẹ̀ tó kú ẹ̀ sójú ogun ṣùgbọ́n yàtọ̀ sí ìyẹn wọn a tún máa tún ṣẹ̀yìn ìdí sí àwọn nǹkan míì tí náà sùwà lórí ẹ̀ táwọn ọ̀rọ̀ aṣọ yìí ṣàlàyé ṣùgbọ́n tó tó lórí ogun yẹn àdéhùn ti sáájú tọ́wọ́ lábẹ́ tọ́wọ́ àdéhùn sọ́nà tẹ́lẹ̀ àti ìdùnnàjà látọ̀dọ̀ àlẹ́mẹ̀tẹ̀dá gbọ́dọ̀ àdìkẹ́yìn tó sọ̀rọ̀ sọ̀rọ̀ àlùsọ̀rọ̀ sọ̀rọ̀ pé ní ṣẹ̀yìn ìdílé ìdàgbà ìṣèkùsọ̀ ẹ̀ ẹ̀ bá kú tó lo ogun Islam ọlọ́run ṣe nǹkan mẹ́fà fún yíkú bá wùlà kó bí àwọn ènìyàn dábà gba tó kú lójú ẹsẹ̀ ọlọ́run fi gbé àwọn ẹ̀kọ́ bá wọ́n ṣe fún nǹkan mọ́. wàyà àkàrà òun ní dẹ́nà ọlọ́run sì di ààyè rẹ̀ tí ó yókù sí tí ọmọ ìlú nínú àdẹ́nà ọlọ́run àwọn ẹ̀kọ́ kì bàbá yẹn. ẹ̀kejì ni wàlúùdáàbò ní àzáàbẹ̀ ọ̀pọ̀lọ̀ ọlọ́run bá ti tọ́lá yọ dáàbò bò kó níbi ìyá sàárì ìyá nù sàárì ìpayà tí ó wà bẹ́ẹ̀ ìfúnmọ́ni nù sàárì kẹfọ́n àwọn ọ̀pọ̀ sọ́sì ọlọ́run ọ̀sọ̀ ọ̀hún kò mẹ́. wàjà ahmed minel mọ́sáì adúlá ìbẹ̀rù gbójú tó lágbára dùdú ọ̀gbẹ̀rẹ̀ ìyáàmà ọlọ́run bá ti yọ ọkọ̀ tiẹ̀ adé ìfarabalẹ̀ wọ́n gbèrè lórí wọ́n gbèrè lórí ọ̀gá ìyá adé yẹn wọ́n ṣe látara ayé àkókò ẹ̀ òkúta àlùmọ́nì ilẹ̀ nínú àlùmọ́nì ilẹ̀ lọ́dọ̀ àmì àdéhùn sàṣàlà wa sọ pé káyọ̀ mìíràn lórí àwọn àmì ha yá àkókò yẹn òkúta ẹ̀yọ tó wà lára adéhùn kámọ́ ti sọ yóò sì gbọ́ àmì ẹ̀yọ tí ó wà mẹ́ ẹ̀yọ kan péré ń wẹ̀ ó lórí ilé ayé àti tìmẹ́lẹ́ ayé lọ́wọ́ àwọn àti ti ilé ayé ọkọ àlàbà ẹtú ti ní ìrìnbá tẹ́lẹ̀ lọnà ìtẹtẹtẹ tọmọ ìjọba ọba ọba ní ọba ní ma sáré lọlọ ọba ọgbọdọ sáré lọ ìjọba ti jọba ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọdọ ọwọ́ rẹ̀ yà wọn rà kórì ní pẹ̀lú ajé kọkọdọ máa fi yíyí la kókó rẹ̀ sí wàhálà ẹlọmọdé ọmọ ọgbẹ ẹ̀kọ́ ọba àti ilé ayé. fún èèyàn sẹ́wọ́tì nínú pàgbé ẹ̀ jẹ́jẹ́ mú ìlú ìlú tí wọ́n sórí islam àbá wa ti di sọ pé ala àdìyẹ sọ̀rọ̀ yìí wọ́n bẹ́ẹ̀ àdìyẹ yẹn ọ̀fẹ́sẹ̀ nílẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀ nìkan náà ti bàbá tó sàbẹ̀ ọ̀nà ẹ̀ àyẹ̀tẹ̀dá gbọ́dọ̀ máa ti bẹ̀rẹ̀. ṣùgbọ́n àwọn bíi tí ẹ bá jẹ́ ṣẹ̀yìn tó ní islam táǹkù wọn ṣùwádà náà àwọn yẹn tí ìbá ṣe pé wọ́n kú lójú ogun kò sí náà sùn tó fẹsẹ̀ nílẹ̀ tó sọ pé àwọn náà wà sí pẹ̀lú ọ̀dà ìyá lọ. ọ̀wọ́n tọ́wọ́ àwọn òun náà ní pé wọ́n ti ní kòkó lọ́dọ̀ ọlọ́run tó náà wọ́n fi sàánú wọn láti ìyá tó ní kọ́ sẹ̀rẹ̀ sí wọn. nínú wọn òun náà ní àlùmọ̀tò ẹ̀ tó ṣe pé àìsàn dà láàmú nìkan ní wàá ṣe tó tẹ̀ pààyàn ní àìsàn náà. ó ń kígbe inú inú ó sì fi lọ́dọ̀ lọ́rùn ọlọ́ọ̀bá àdìgbọ́lá yóò sì yóò ní àmì tí ó ṣe fún tó bá ti jẹ́ kó mú mi lòdòdò bẹ́ẹ̀ náà ni àdìmọ̀tòrò ẹtì ọdún làwọn wa ọ̀pá ní ọdún abájà wọn sá ó sì gba owó títí tó fi lọ́dọ̀ lọ bẹ́ẹ̀ náà ni àdìlẹ́dì ìlà ẹtù ti pé àkèké lọ́sànjẹ́ ni àdìlù lọ́sànjẹ́ èyí orí ọjọ́ bẹ̀ ọ́ wá ń da owó orí ìtọ́jú tó fi ọlọ́ọ̀bá àdìgbòlá lóbi sí inú ẹ̀yìn tẹ́ wá jẹ́ nínú gbèrègbèrè bẹ́ẹ̀ náà ni àdìgbòlá ẹni tó olùyájí àkúnà lọ́lọ́ bóyá ó sì máa wẹ́lẹ̀ ẹ̀ máa yíwọ́ lọ́wọ́ ti bóyá lọ sọ ọlọ́ọ̀bá àdìgbòlá lóbi sí inú kẹrẹ bẹ́ẹ̀ náà ni wọ́n máa ń kó fílà kúnà máa ń nìyí wọ́dà nìyí wọ́dà nìyí wọ́dà nìyí wọ́dà nìyí ẹ bá ti fi àwọn èèyàn wọn gbogbo wa bá wọn gbéjà wa bá olè ni wọn fẹ́ gba ọlọ́run lẹ́tà nínú ìsúná tó bá wúlò lè fi lẹ̀ nítorí mi ò ọlọ́run lè fi mi ò dé nínú mi lọ. tọ́ba gbòòrò ya ní ìjọba sí bí ìsọ̀ báyìí nítorí bẹ́rẹ̀ ní ọmọ ẹgbẹ́ rẹ̀ tọ́ba ṣe síjà ní bá fa ṣẹ̀hídù ní nínú ìsúná ọlọ́run bá lè fi ọlá yóò kú sínú àlọ́ rẹ̀ wá jẹ́ ìdàgbìyà bá yẹn bẹ́ẹ̀ gbígbé wà á bá nípa àwòsàn wọn wá kọ̀ wá nípa òun náà wà ní ẹni tó lọ́wọ́ sọ àwọn rẹ̀ ṣe níbi náà ní níbi ìsìlá bẹ́ẹ̀ náà ni tí ó fẹ́ balẹ̀ sí kẹ̀ wọ́n sọ pé wọ́n sọ pé wọ́n máa ń yí òòsà àti wọ́n máa ṣe pé ẹ̀ka tó lé ẹ̀bọ tó bá ti gbogbo lò wọ́n ní orí àbí iṣẹ́ wọn ní ó ṣe ìsìláàmù yọ̀ǹda rẹ̀ kó o ṣe kó o fi lọ láì tó kọ̀ kàn sí onímọ̀lẹ́lẹ́ kan tó wọlé ọ̀rọ̀ rẹ̀ mọtò bá dúró lórí ìpìlẹ̀ tó o ní ṣe ọlẹ́tọ̀ ọ̀run náà nígbà ọ̀rọ̀ àti ẹ̀rọ apá ṣẹ̀lí ìmọ̀lẹ́ lọ́dọ̀ ọlọ́run ọ̀rọ̀ àmì ẹ̀yà ẹ̀kọ́ ọ̀bà ìgbẹ́ láti ọ̀sán àná rẹ̀ bẹ́ẹ̀ náà ní ẹ̀kí ẹ̀fẹ́ bá yàwó rẹ̀ lùkọ́ ọba yarí pé lójú òun mọ́ ibi ló ti ń bá ọjà ìyẹn bá ìyẹn pa irú ẹni bẹ́ẹ̀ náà ṣẹ̀lí ìdùnnú nínú ìsìlámù ẹ̀yìn ìsàlẹ̀ lọ́lọ́ wáyé tó mú mi lòdò ẹ bá sọ̀rọ̀ rẹ̀ láì dá ọ̀rọ̀ àwọn pé ìka ìka rẹ̀ pọ̀ ọ̀gbọ̀n lọ́wọ́ ní bẹ́ẹ̀ ẹlẹ́mí àti ẹ̀ máa sọ̀rọ̀ mí lọ́yẹ́ ìmọ̀ ní lọ́dọ̀ Yorùbá lọ́gbẹ́ à ìjókòó sàdúrà ni kò lè mú tẹ̀sùbà tẹ́lẹ̀ ní bá sàdúrà wà ní kò lè mú tẹ̀sùbà wọ́n ní wọ́n mú sí ọ̀rọ̀ tẹ̀lẹ̀ tẹ̀lẹ̀ ayé ọ̀rọ̀ tí ọ̀rọ̀ mẹ́rọ̀ àwọn ọ̀rọ̀ tí ọ̀rọ̀ mẹ́rọ̀ àwọn agbọ̀rọ̀ pé agbọ̀rọ̀ àtẹkọ òmìnira rẹ ìjọ yorùbá kò yé ní òsì bẹ́ẹ̀ náà sì ni ẹni tó ṣe pé obìnrin tó ṣe pé obì màtá nínú òbí mọ náà ló kú sí inú ẹgbẹ́ náà ló kú sí ṣẹ̀yìndà náà ló náà lọ́dọọdọ. ẹni tó kú sójú ọ̀nà ọlọ́run ṣùgbọ́n kí èsì tó kú dídà ṣẹ̀yìndà ló náà yìí ti ṣe dáwà pẹ̀lú àwọn àbí nǹkan ṣe é lóbi lọ́dọ̀ náà ṣèyí ìdìbò náà nàìjíríà lọ́wọ́ rẹ̀. ẹ ti ṣe pé ọba wọn jagun náà ojú ọ̀nà sí ọba òfin lọ́dọ̀ ọ̀run ló dúró bẹ́ẹ̀ títí kíkú ọlọ́run wá dé wa ṣèyí ìdìbò náà. bẹ́ẹ̀ náà sì lè ti mú ẹtí gẹ̀ẹ́sì lọ àdúrà fúnlé ìwò lọ lọ́ba fi sọ́lẹ̀ òṣìṣẹ́ tẹ máa ń mú ṣòṣèlú bí ọrùn ọba tó tẹ̀ àbúrò bá tó tẹ̀ lọ́lẹ̀ ó sì lọ lọ́lọ́ nìyẹn ànábi wà sọ́dọ̀ náà àyè sọ́dọ̀ tó yẹ ẹbí rẹ̀ ẹwú pẹ̀lú aṣọ rẹ̀ tó ọba ti dẹ́kun ẹ̀ ní àwọn ọ̀nà ọlọ́run ti dé yọ̀ọ́ sí lọ́bẹ̀ ìtọ́lá lọ́bẹ̀ lọ́bẹ̀ ìtọ́lá ṣẹ̀yìn kẹlẹ́kẹlẹ́ lọ́bẹ̀ ìnà àmọ̀ ìkọ̀tà lọ́bẹ̀ ìlú ṣẹ̀yìn lọ́nà lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ náà ni ẹ bá kú torí àìsàn kan tó lágbára àbí torí àwùbá ọlọ́sọ̀rọ̀ fún bẹ́ẹ̀ ẹ̀ àbá ni pé àjàkálẹ̀ àrùn ẹ kú sí sọ́ọ̀tù ní sòsòsì bí ẹ̀gbọ́lá lásìkò rẹ̀ ó tẹ̀ ẹ́ pé ẹ̀gbọ́lá nàìjíríà ọlọ́sàánú ọlọ́run ti ń gbó ọgbó náírà mílíọ̀nù náírà ìgbó sábà ọ̀nà <laughs> irú ẹni bẹ́ẹ̀ tọ́ba kú torí àìsàn ṣẹ̀yìn ìlú ni ẹni tí ọ̀bọ̀ sínú àwọn ọlọ́ọ̀ni bẹ́ẹ̀ náà ni ẹgbẹ́ pé ọ̀lẹ́ èsì gẹ̀ẹ́sì ẹ̀rọ bá lọ fún táwọn ìlú àbèjì lọ kò sí ìlú ẹ̀ kò sí ìlú ẹ̀ náà sùn wá lórí tiẹ̀ náà tó ṣẹ̀yìn ìlú ni ẹ̀tọ́ jábọ́ lórí àbáta ni o àbókè ni o kò sì jábọ́ náà lọ sí lọ́dọ̀ lọ ṣẹ̀yìn náà ni ikú òjijì ni ẹ ẹ ń tẹ́lẹ̀ pé ẹranko àti dáná gbólóbì lọ́ba àjàlú bá jẹ́ tóbi kú so irú ẹni bẹ́ẹ̀ ṣe ní ìlú náà ní lọ́dọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ní ẹ bá ẹ tó wá sí pé ó ń béèrè lọ́dọ̀ ọlọ́run tó gbọ́dọ̀ fún un ní sàárà kó òkú tó lọ́dọ̀ ọlọ́run kó òkú tó lọ́dọ̀ pẹ̀lú àníyàn òdodo kọ̀wá sí ogun kankan tó jà kò sí ogun kankan tó lọ rẹ̀ ṣùgbọ́n síbẹ̀ ó ti wá papòdà ìpapòdà rẹ̀ òun náà wà ní ìṣẹ̀lẹ̀ ìlú lọ́dọ̀ ọlọ́run ẹ̀sẹ̀ ìlú ilé òtọ́jú dúdú lọ́dún tó lọ́ wà ní ọ̀sán rẹ̀ tí ó ti tẹ̀ ẹ̀sẹ̀ yìí ẹ̀ àníyàn tí wọ́n àníyàn dáadáa tí wọ́n bà yẹn tọ́lọ̀ kó sí àwọn náà ní ṣùgbọ́dá ẹ̀sẹ̀ ilé yóò rí ìyọnu tọ́lọ̀ yóò sì rí àjẹ náà tó bá ti láàrin rẹ̀. bẹ́ẹ̀ ẹ̀ káwọn nínú àwọn tí ó sì fẹ́ẹ́ táwọn bàbá wọn àti ìyá wọn tí wọ́n bá gbà fọlọ́ tí wọ́n dúró lórí imáì tí wọ́n fi lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ó di àwọn ọmọ ìdílé yóò sì bẹ́ẹ̀ tí ó sì bẹ̀rù wọn. nínú àdéhùn ní anájọ sọlá náà àjọ sọlá wọn dákọ ọmọ mẹ́ta wọn bẹ ní ìbẹ̀ sọlá ní ìtàgbà ọmọ mẹ́ta méjì ńkọ méjì tó kù fún bẹ́ẹ̀ lọ́wọ́ mẹ́ta àyẹ̀wò sáà ló kúrò méjì náà tòtí túmọ̀ sí pé ọba àti ẹyọ ọmọ ẹ̀ ẹ̀ owó owó olú tí ọ̀dà ọgbà tí ọlọ́run bá àsìkò rẹ̀ tí ó mú tí ó mú àwọn ọmọ náà ní lótó ẹnìkan àwọn ọmọ rẹ̀ náà wọ́n sì ibi sọ́kà wò ibi sọ́kà wò lójú sí tẹ́lẹ̀ mẹ́wọ́n kan gbẹ̀ka ètò ìdìbò ìdá bí bọ́ọ̀lù nìkan ni nǹkan kátà bọ̀ sínú sọ́kà wò lọ́ba yìí kò ká ètò dàgbà rẹ̀ ó sì tẹ̀lé mọ́ mi. ètò ọkọ̀ tẹ̀lé wá ah, kó wọn rẹ́sítù rẹ̀ gángan gbóná ṣe tẹ̀lé ni ìkẹta kéré ló bá ń ké tiẹ̀ ló bá tó pọ̀ lágbára tó wọ́n sọ̀tà rẹ̀ ní ẹ̀yìn ọdún kẹtẹ ẹ̀wọ̀n ti tóbi ọlọ́ ọlọ́mọ ti sọ̀ fún wa láti tóbi ọlọ́ àná tó ti bẹ́ẹ̀ bá tẹ̀yìn bá ti gbà bọ́lọ́ lórí ẹ̀ ọfà mi máa ń nìkan òun náà wà lórí tí àwọn ọmọ sì bẹ̀rẹ̀ lónìí ìyá ẹ̀ gbé àwọn ọlọ́pàá ọ̀la ọmọ àwọn òkú lágbájá ní kàwé ní ẹnìkan tó ń bá dà ní ẹnìkan ní ilé tó ń tẹ́lẹ̀ ẹgbẹ́ ọ̀dọ́ yorùbá nìyẹn abẹ́ẹ̀mọ́ yàtọ̀ sí àwọn ẹlẹ́sìn mi bẹ́ẹ̀ tó ọlọ́run ìsìn kẹlá oṣù ní àjẹ́ ní kẹtẹ agbára fún mi máa ń sìn kẹlá ọ̀dọ̀ tiẹ̀ ẹgbẹ́ wa tọ́pọ̀lọpọ̀ wa náà ti dìbò tọ́nà kọ́sà àbúrò pa àwọn èèyàn kan nínú wọn tí wọ́n máa ṣe pé apá kan yìí náà sì gbé lọ nínú àdìsíta ọlọ́tọ́sọ ń pa àwọn ànábì ọlọ́run àti àwọn òṣìṣẹ́ ẹlẹ́ẹ̀kejì tọ́pọ̀ ayé ẹ̀kú tí ó sì pẹ̀lú ọ̀rẹ́ ìyàwó náà lọ́kọ̀ hàn nínú àdìsí ànábì ọ̀sọ́lọ́lá àyọ̀sọ́lá tó àtúnṣe muslim látọ̀dọ̀ àbúkù mọ́mọ́ ìgbà ìrí olùkọ́ tí ó ti ọlọ́sọ sọ́lá sọ pé kọ̀rọ̀ kọ̀rọ̀ ẹ máa ka Quran ẹ máa ka dáadáa torí pé yọ wà ní omi àìlè àmọ́ kí ọ wà sí ìkẹ fún àwọn tí wọn bá ta ẹ kọlọ ń jáwà ní kí kọlọ ọsùn kọ sí mú kọlọ àti tóbi Ọlọ́run wọn làánú rẹ. àwọn míì wá ń bẹ tó pé àdìsí wa ń bá wọn bá àdìsí wọn fẹsẹ̀ rẹ ní láwọn mú sí bẹ sọ nínú wọn òun náà ni àwọn jẹ ń pè wọn mú sí bẹ àwọn alálàájì tó ń wọ́n alálàájì tó sáájú ẹ̀ dáadáa tó sì pé àwọn ìyàlá Eh, sura fi filasi bí ẹ bá ka nígbà ẹgbẹ̀rún náà oníwà sígbà fún yàrá ìyá gbogbo àwọn èèyàn yàrá sọkè nítorí rẹ náà láti sọ fún wa yẹn lédèlè insha Allah. lẹ́yìn ilé náà bọ́ sí ìpẹ̀sí àdúgbò sọ̀rọ̀ náà àyọ̀sọ́ àti òsè àti sọ ìpè apákan náà onímọ̀ wọn kà á sí mẹ́jọ apákan ní mẹ́ta ni apákan ní méjì ni oríṣiríṣi ni wọ́n fún wọn ẹlòmíì bẹ tó yẹ kó kúrò ọ̀sọ́ tó méjì ni ó tún kó àwọn ìpín pọ̀ ó tún pín ó tún pín sọ́tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n ìta lò iṣẹ́ àwa nínú ẹ̀ ní èyí tí àbá wa ẹ̀ ibn abilé ìjì tó ṣe ṣẹ́lu àdá àkídẹ́kù fàáwíyà tó ṣe onímẹ̀jọ ni àbá wa gáàdì dr gáàdì àwájí onú àwa amẹ́jọ ṣùgbọ́n kan nù tá a bá ìka ọ̀ka ìmí ìkọ́tọ́ wa fi adẹ́gbogbo ìta sọ̀rọ̀ lọ́dọ̀ ẹ̀mẹ́sàn ní sàlọ́nà ọ̀tà rẹ̀. alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ wọn náà ní káfíń ní àṣàbá àtòlùdọ́gbọ́n ìpẹ̀tọ́ ga fẹ́ẹ́wò làkọ́kọ́ èyí tí ọlọ́ọ̀ba tí ó fi sọrí ànẹ́wò Muhammad sallallahu alaihi wasallam lónìí kan ṣoṣo tí ó sáwọn ànẹ́wò ìkú rẹ̀ à ń bọ̀ wá sọ̀rọ̀ ìfọ́síwẹ́wẹ́ rẹ̀ inṣàlá ní ọ̀bá tí àgbàlagbà bẹ́ẹ̀ sì ni aṣọ àdìsọ lọ ń pa rẹ̀ ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀ oúnjẹ náà ní ta pè ní ìṣẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kẹjọ gbọ́dọ̀ dàbí àwọn. ìrẹ́lẹ̀ kejì nínú ọgbà àdúgbò sọ́dọ̀ láàyò sọ́dà òun náà nígbà àdúgbò sọ́dọ̀ láàyò sọ́dà yóò sì pé àwọn èyí fún àwọn èèyàn náà tí ẹ dẹ́kun mi lè lò nígbà tí wọn mọ iṣẹ́ rẹ wọn eré wọn wò iṣẹ́ rẹ tí wọn ti tí wọn wò àti ẹ̀kọ́ bí tí wọn ti tí wọn wò tó dẹ́sẹ̀ méjèèjì náà sì dédé ara wọn ni kò sí kan tó lò kò sí kan tó lọ lẹ èwo wá ní àwọn ọ̀la ẹ̀kọ́ wò lò rẹ ṣẹṣẹ ẹni wọ́n wò ní àbíṣẹ ẹni àníbọ̀ sọ́dọ̀ náà àníbọ̀ sọ́dọ̀ àmì ọ̀wà lọ sí ìwájú ọlọ́ nígbè wọ́n lọ dákun máa bá ọmọ mi ṣe ẹni nígbà ọmọ lọ sáàmì ìrẹ́lẹ̀ kejì yẹ nínú ìpè àníbọ̀ sọ́dọ̀ náà àníbọ̀ sọ́dọ̀ ìrẹ́lẹ̀ kejì ẹ̀ẹ́dẹ́gbẹ́ta ó náà ní pé kò sí ọlọ́sọ̀rọ̀ àníbọ̀ sọ́dọ̀ yóò tó báwọn yẹn kan sì fẹ́ àwọn tó ṣe pé àṣẹ ti wá ipe kí wọ́n máa ń lọ sínú náà ọlọ́run ti mọ̀ bá ti dọ̀tà ó sì bẹ̀rẹ̀ rẹ̀ bó o sì gbà bẹ̀rẹ̀ mú mi ò dúdú náà sì ni wọn ẹlẹ́sọ̀ sára wà ló ti lọ lọ́ọ́ náà dáhùn wọ́n ti mọ̀ mú àwọn èèyàn lọ sínú náà so èyí ti gbogbo wọn nínú wọn ọlọ́run sì gbà bẹ̀rẹ̀ níbo sọ̀rọ̀ lọ́wọ́ àyè sọ̀rọ̀ ìrẹ́lẹ̀ kẹrin òun náà ni ìgbà tí àdúgbò sọ́dà náà àyè sọ́dà mọ́ ṣe lẹ́yìn ìgbà tí kálukú bá ti wà ní àdìgbà náà àdìsọ̀sá wa bá àwọn èèyàn ti pẹ̀lú ìwọ ọlọ́run bá ń lékún ipò wọn nínú àdìgbà náà ọlọ́run àwọn péjì wọn ẹtí ẹtọ́ wá ti ẹtọ́ wá ń lọ àwọn hòtẹ́ẹ̀lì yọ̀ọ́ lè gbọ́ ìtumọ̀ èyí bí òsì bẹ́ẹ̀ bá ti lọ sí òtẹ́ẹ̀lì tó bá jẹ́ ní kírísítà lẹ́ fẹ́ ẹ̀ ń sáfíìsì oríṣiríṣi síbẹ̀ tí ó nípa mú sí kírísítà tọ́yẹ́ pé pásítà lẹ́ fẹ́ ẹ̀ ń sáfíìsì oríṣiríṣi bẹ̀ tí ó nípa mú sí pásítà lẹ́yìn náà wọ́n yìí pé ibi tí mo náwó sí di ojú ìta ọgọ́dún ọgọ́ wà lọ so pásítà yìí ó ju kírísítà lọ fífi so bẹ́ẹ̀ náà sì ni àjẹ́ náà so òun náà ní gírèdì ọlọ́run wa ní jẹ́ pé ọlọ́run tẹgbẹ́ tó ń débi kọ́ àwọn àbánújẹ́ kò sí bànújẹ́ torí ẹ̀ la sọ pé ẹni tó ṣe eré ẹni tí ò ṣe eré ẹni tí ṣe tuẹ́tuẹ́ nídìí ẹ̀sìn kọ́ ọkàn sí wáàsí tiẹ̀ kọ̀ọ̀kọ́ gírèjì kálukú lálẹ́kẹ̀ ìjà náà ọ̀tọ̀ ọ̀nà náà ni ètò ọba aráyè tó múra sí máa múra sí tó báwo ìwọ ni gbà dáadáa lẹ́yìn ọ̀rọ̀ mọ̀dá tí kejì rẹ̀ ò lè gbà wọ̀ ọlọ́run ti mọ gírèjì tó tọ̀ ọ̀sẹ̀. Bina náfìlà ìwọ ló lè múra sí bí kura ìwọ ló lè múra sí bí sádàkà lọ́rùn ìdúró máa ṣe ọwọ́ táwọn ẹgbẹ́ sọ́nà láàrin ọ̀sán àgbàdo ní pé àdéhùn ẹ̀ ẹnu ọ̀nà mẹ́jọ ní bẹ̀rẹ̀ ntọ́ba ṣe kí ìdúró téèyàn ń tẹ́lá ní ibẹ̀ ní o dùn pé tó máa lágbájá lágbájá ibi tiẹ̀ rẹ̀ o wọ́n náà ìwé sàrà àlọ́kọ̀ọ́ dùn ló ṣe sí rẹ̀ báwo sọ́dá àwọn o so ibi ojú ọ̀nà ìlẹ̀ sàrà máa bọ̀ máa bọ̀ máa bọ̀ bí àyè rẹ̀ ibi tó ń gbà wọlé ibẹ̀ lọ́ọ́ gbà wọlé ló dá ìdí náà tiẹ̀. wọ́n lé gbáwé gbogbo balẹ̀ bá rọ̀jà ni wọ́n ti gbé ọ. rọ̀jà bìtúmọ̀ rọ̀jà béèrè lábàlá ẹ̀ tó mi àwọn yó àrẹ. so ibi tó ibi tó ń gbà wọlé yìí máa bọ̀ máa bọ̀ máa ọ̀la àdìsọ́tà lọ wọ́n lé máa pè yẹn ní gbogbo àgbọ̀n òun sì ràn kàn kí ìwọ àbá fi ọwọ́ àwọn ẹni tó wọ́n kò gbogbo náà ẹ̀ ọlọ́dẹ àgbègbè àwọn ọ̀dọ́ wà mẹ́ ẹ̀ ọ̀la àti tóbi ọlọ́run láàrin. etí káàdì fún bàbá ṣe ṣe inú ẹ̀sìn gírèdì náà ní àdìyẹ náà ìjọ ọ̀nà ní ṣùṣù lọ́wọ́ àmì gírèdì náà sì ní. òkè wá ṣe pé kọ́wájú ẹnìkan kò tí ì ṣe tó bí wọ́n ṣe fẹ́ kọ́ àbí kọ́ ọmọ wa kẹta bọ́ ọmọ rẹ pé ó kí mọ̀ràn yẹn kẹ́kọ̀ọ́ yẹn náà bí la islam ọ̀ràn ń lò islam ọ̀ràn ń lò rárára àti rárá yìí àbí kọ́ ọmọ mi kan lò wí kẹ́kọ̀ọ́ yẹn náà bí la lẹ́yìn tó kiri lẹ́yìn tó kọ́ràn yẹn náà ọlọ́run ọ̀ràn sẹ́yẹ ẹ̀kọ́rìmẹ́ntì ló ṣe fún ọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ kó ló jẹ́ pé púpọ̀ bá mú lọ́dọ̀ bá mú balada tara nínú ọgbà àdébí ọ̀sán àlá àdìọ́sálá òun náà ní pé àwọn èèyàn kan bẹ tí wọ́n wà nínú ọlọ́run láì ní ṣe ṣòwò sẹ́ ọlọ́dà ìwà náà tó ti bẹ́ẹ̀ náà àdébí ọ̀sán àlá àdìọ́sálá ló dùn lọ wájú ọlọ́run tó dùn lọ sọ́kọ́lọ́ fún ọlọ́dà àwọn èèyàn tó sàlẹ̀ òkè fún òní ṣe ṣòwò sẹ́ yọ̀ǹda fún ti wọ sọ́lá àlùfáà ló sọ nínú àdéhùn òun ládàá orí orí àwọn ànábì ọlọ́run òun sì tún rí àwọn àdúgbò ànábì ọlọ́run ní ìbẹ́ tó gbé èèyàn méjì lórí lẹ́yìn rẹ̀ èmi ìbẹ́ tó gbé èèyàn kan lọ ní ìbẹ́ tó gbé èèyàn rẹ̀ púpọ̀ díẹ̀ òun wá rí àwọn tòkẹ́ wá ọ̀rọ̀ sálámù nínú àwọn sálámù òun tó wá rí sàbẹ̀rí ilẹ̀ alifani òun tó wá rí sẹ́fún táwọn sàkẹ́ nínú àwọn èèyàn tó yẹ kí òun ló dẹ̀ jẹ́ nẹ́ta wọ́n wọ àjẹ́ńdà ọlọ́run láì ní ṣe ìṣòṣẹ́. ní ìkẹ́kọ̀ọ́ àwọn sàbí ọwọ́ á ní kóró yìí wọn fún kóró yìí bí àtúnṣe kóró yìí wú àwọn èèyàn kò ní ẹgbẹ́ ẹ̀sà nínú àdúgbò rẹ̀ tí wọ́n wọ àjẹ́ńdà ọlọ́run láì ní ṣe ìṣòṣẹ́. النبي صلى الله عليه وسلم هم الذين لا يرجون ولا يستبعون ولا يتطيروا وعلى ربهم يتوكلوا ìrìnlẹ́rẹ̀ ti dọ̀tọ̀ لا láyọ̀ kúrò àwọn iṣẹ́ ẹ̀kọ́ máa ń kà àwọn ìka ọkọ̀ lẹ́nu kí nǹkan ó lè ṣẹlẹ̀ ó ṣẹ̀ máa kà lẹ́yìn ìkọ́ra àwọn ìyẹn bá kà káwọn gbùdù káwọn ìjọba àwọn máa kà ní oṣù tó wà fún àwọn kà. wọ́n èyí tí wọ́n pè Yorùbá kan ẹlòmíì tó ọba bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní ìdìnnà yóò di àwọn yorùbá kan bẹ́ẹ̀ lé àwọn èdè kan náà bẹ́ẹ̀ lé yorùbá tí ọ̀bẹ bọ́ lọ́wọ́ tí ọ̀bẹ bọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ pé wọ́n ti máa fi wọ́n máa fi kó gèdè ẹ̀ wọ́n máa fi kó gèdè tí dọ́lọ́ bá ti bẹ́ẹ̀ ṣe ọ̀sẹ̀ lẹ̀ gèdè yorùbá ò ní ọ̀bẹ bọ́ lọ́wọ́ tí wọ́n máa ti jẹ́ bọ́ ọmọ tó tọ́ láti sọ wọ́n tọ́ màmí rẹ̀ nígbà tí báyìí bá tó gbé orí ọlọ́gbà lórí omi ọ̀la ẹ̀ pẹ́pẹ́ yẹ tó kò ti fi ìgbà nígbà yàrá ní bírísí ló bírí mú bọ̀bọ̀ làbùdáwò tí o ṣe ìdarí ní sọ lẹ́nu. Ẹgbẹ́ ìdìbọ́nà ní tọ́lọ̀ àtẹ́tọ́lọ̀ bá ní kéde òrí ní òrí èdè pé bírísí ló bírí mú nìkan. Sọ̀tún tọ́lọ̀ bá ní kéde òrí ní òrí tọ́lọ̀ bá fẹ́ kéde òrí yọ ọmọ wa tí tọ́lọ̀ bá ló ní ìgbà rẹ̀ lébẹ̀ bàbá àwọn ọba gbé ní ètò tí o ti gbé lọ́wọ́ ti tẹ̀lẹ̀ tó bá ní bírísí ló bírí mú bọ̀bọ̀ làbùdáwò. Kólé kólé ìròyìn ọ̀gá so kama kama kama de kí ìdínkù káàkà sí kí ẹ nǹkan kan ní ṣe wá kókó kọ́ wá sọ wá di tí ò ní ní làákàyè mọ́ ìgbà yìí ní bá ìsìlámù bọ̀ dáadáa kí ìṣe ní dáadáa kó sì lọ pàdé ọlọ́run dáadáa nítorí pé kò síbà wá ṣẹlẹ̀ yọ wà sí àwọn àmọ́ àwòrán bí àmọ́ àwọ̀ ọ̀gbẹ ẹ̀ ọ̀sọ́rí o àmọ́ ọ̀wọ̀ ọ̀gbẹ torí ọ̀gbẹ tí bá jẹ lẹ́nu lọ́mọ àfẹ́ńtọ́nà bá sàánú tí bá jẹ lẹ́nu náà lọ so obìnrin náà ló sì jẹ ló sì jí ìlú láti mú àwọn yẹn náà mójú tí wọn bá mú ọkọ tí kò rí mú ọ̀dọ̀ ìyàwó rẹ̀ wọn lọ tí mo sì ara ti di sóbi láyà gbogbo lọ́wọ́ àgbẹ̀ kú ní ọmọ wa kò sí ọ̀rọ̀ yẹ ntọ́ba bá ṣẹlẹ̀ àwọn tí o dùn kú kí ọba ti kú àìkú òun máa ń mọ ibi sí náà tó á mọ ọba dáadáa tó èyí ó tún ọba dáadáa tó ṣùgbọ́n tó dùn sí ẹgbẹ́ ọkọ̀ sí tó wà nígbà tó bá ìsìlámù olùkọjá lè tọ̀lọ̀ tó o bá ti kọjá ìlú ọdún tọ̀lọ̀ ìkọjá ìlà àtẹnu tọ̀lọ̀ kọ̀ọ̀rán ìtọ̀nfẹ́ ọ̀kọjá ìlà àtẹnu tọ̀lọ̀ wọlé ọ̀sẹ̀ tó o túbọ̀ ìpín tọ̀lọ̀ àbẹ́ kó wàá mú kó kí wọ́n yọ ara àyìnbá ilé tí o tẹ̀ nígbà tó ń lọ àti òṣìṣẹ́ rẹ̀ tí o nígbà tó ń sọ tí nǹkan ti wọ́n kódà nígbà tó ń lọ ẹ̀ normal thing ni ó lò mẹtikali tọba lọ́wọ́ nígbà yẹn àti ọba lọ ó sì máa máa yé ìdílé àti pẹ̀lú ẹ tóbi lọ pàdé Ọlọ́run bá a ti rí láyé ìbọn láti rí láti rẹ anabi wa sọlá náà àyè sọlá àti wọn fẹsọ àrà ní gbogbo ọkọ ẹ nígbà bẹ̀rẹ̀ wọn kó wọn wà lẹ́yìn náà àtàtà àgbo olùsí láti rẹ náà ọkùnrin bá gbọ́ nǹkan tẹ àgbo olùsí láti rẹ náà àti tó wọn kiri pé kí èsì sí bá a ti wà láti wọn wà láti rẹ náà ìwádìí tó kó sira wà tọrọ láyé sọ̀rọ̀ láyé iná lọ́wọ́ àbá bẹ́ẹ̀ láyé ìdí àwọn àti ìdílé àbí ìlọ́wọ́ ajé arúgbó arúgbó náà lọ́wọ́ àbá láyé ìdílé lọ́wọ́ àdá arúgbó náà láyé ìdílé kò sí wẹ̀ ìṣesí bá a sọ̀rọ̀ láyé ìkọ́ láti gbogbo àjẹ́ náà ọlọ́kọ́sọ àwọn wa ajẹ́ pé tọ́wọ́ ṣẹlẹ̀ sí aláyé àgbẹ̀rọ̀ tó ṣe sùn lórí ẹ̀ àdébọ̀ sọ́lá náà ń ròyìn àwọn èèyàn àwọn ìyẹn làwọn tó ṣe ń gbé wò ní máa ta nǹkan lẹ́nu fún bùkátà wọn lẹ́yìn ayé àkùrán ní òsínú rúkìá wọn ò ní máa ṣe rúkìá rúkìá wọn ìpínlẹ̀ ọkọ̀ ni átàbí ìdílágbáwá ọkọ̀ ní jẹ́ rúkìá sọ́ńgbọ̀ wá di pé Islam ń lò lórí pé wọ́n ń lò fún àwọn ayé àkùrán kàbàkà àwọn tí a sì máa pé ẹni àwọn tí rúkìá àwọn tí sọ̀rọ̀ òṣìbá àbúrò fún wọn ẹgbẹ́ wọn lẹ káàró òdìrẹ agbọ́dọ̀ fara fún ọ nítorí àti ibi gbé ààrùn owó ń bẹ̀ kò sí ó tọ̀ àfẹ́tọ́ lọ́ba sàlù ẹgbẹ́ nínú àdéhùn náà dáadáa lọ́dọ̀ yìí ẹgbẹ́ ìwé ọjà rẹ̀ kò ní fẹ́ lọ sí èèyàn mélòó ni ó gbẹ́dà àdéhùn yóò ní fẹ́ lọ sí abẹ́ẹ̀kọ́ nínú àwọn tí wọ́n wà lálẹ́ ìwòye ẹ̀sán jọ̀gbìn àdìyà wọn nínú wọn ẹgbẹ́ ìwé ọjà rẹ̀ tí ó gbé kalẹ̀ kò ní fẹ́ẹ́ sí tó bá mọ̀ ọmọ rẹ̀ àbá ọmọ ọmọ lọ. èèyàn mélòó ló lè ti bá wọn tẹ́wọ́ tó bá wọ̀ ní ìwò lọlé tí ó bá wọ̀ tí ó bá wọ̀ ní ìwò lọlé lọ́nà <laughs> torí kó sì lè kó lọlé wá sọ́jà. ṣùgbọ́n òní ti sọ pé wá sí rúbíà tí ọ̀wá sí rúbíà fún ọ tí nǹkan tó ọ̀fẹ́ ọ̀nà tó ti gba four lọ́wọ́ rẹ ti gba eight lọ́wọ́ rẹ tí ọ̀wá sí kí sáré sí ìtàn níyẹn báyìí. ń gbọ́ kó sì gbà lọ́wọ́ tó tún gbà lọ́wọ́ ẹ̀ tí o lọ rọ pé tí ọ̀rọ̀ rẹ̀ lé wáyé bẹ́ẹ̀ ni wo ṣe wọ́n dígà tọ́nà bá ti wà ní àkọọ́lẹ̀ ọlọ́run bí ọlọ́ náà ní ọ̀rọ̀ ìtọ́nà ọba kọ́ bí òní lọ ọkàn máa ṣe náà ní oṣù máa gbalára ṣùgbọ́n bí èsì bíi káìsì òkú ìbí nu bíi tágbà máa gbà sí sáni sọ̀sọ́ àti sọ̀pọ̀ so agbọ́dọ̀ ṣọ́ra àwọn èèyàn yẹn so wọn bẹ nu wọn ẹni bẹ̀rẹ̀ ọlọ́wọ́ pẹ̀lú ẹ wọn bẹ nu wọn lórí pé àtẹnudí àti nǹkan mi náà yóò lò fún ìmí ìbẹ ní oṣù ọmọ tó ká gbà tó mi sọ mi. kẹ́míkà tó yẹ kó lò ní ọdún oṣù alẹ́ dáwọn ọmọ sígá tí wọ́n lọ àwọn ọmọ àwọn ọmọ àwọn ọmọ dá àwọn ọmọ kiri kan kankan kẹ́míkà tó yẹ kó lò yóò ṣù wà bẹ́ẹ̀ wọ́n làwọn bẹ́ẹ̀ nílé ìjọsìn àwọn táwọn ń sẹ́ ṣùgbọ́n gbogbo tó yẹ kó ti lo olùmẹ́díkálì náà wọ́n ti pò sínú omi sọ̀wọ́n yọ àmọ́ ara gbé ìmú díẹ̀ díẹ̀ tí ò ní mọ̀ ìpé kìí sọmi kìí sọmi láti ojú ní kẹ́kẹ́ náà aláwọn ṣáájú àmọ́ sínú tó ká sọ́ra o ká mọ́ gbàgbọ́ jẹ tọ́lọ́ kọ́ sànù wa. àníwọ̀ sọ́la láàyè ọ̀sán àti ọ̀sán inú ìròyìn wọn pé láàyè sẹ̀kúrò wọn ní ìmáàlì ọjọ́ ẹ̀ nìkan tó wá táwọn ọjà torí àwọn ọjọ́ tó ní ìjọba ṣe àdéjọ sọ̀rọ̀ náà àyùsọ̀ náà ló jẹ́ ẹ̀sán àìsàn ni ó yí sí etí peter àtúntàn ìjọba náà náà bébà ní ìjọba náà àbúkọ wa bá ń ta ayé àpòlíṣẹ́ àbẹ̀wò àkàtì ní ọ̀ òkè yóò lè bá wa lọ sàmì tọ́ba jì máa ń jì kò sí wọ̀ bẹ́ẹ̀ pé kàrú kàrú kí àṣemílá o àbí kàfáàtìà o àti ayé àpòlíṣẹ́ kò sí wọ̀ bẹ́ẹ̀ ọwọ́ kò sínú àwọn sàmì náà ayé àwọn yẹn láàyè ẹsẹ̀ kú ní kí ẹ gbára lọ́nà bí fún òní bí máa ń lè lọ́dọ̀ ẹ̀ kí wọ́n wá ká ọ̀dà sí ta wọ́n bá ká ọ̀dà sójú ìwọ̀. wà láàyè àtọ̀tọ̀ yíyàwó ìtọ́nà bá mú wá ń wò ní ìlú lọ́ọ̀dù nǹkan mẹ́rin tàkọ́ yóò nìyẹn ẹ̀ ayà kúrà ìná tàkọ́ ìyá bí fún ẹ̀hẹ́ làlẹ́ máa ń dẹ́kun wọ́n lè yẹ ẹ̀tàtọ̀ ìyáàdínlá dùnú yẹn pé aṣàkíyèsí ní pé dídé yìí ńlọ́pa aburú tó ṣẹlẹ̀ sí wa ẹ̀dí ẹ̀ tó dáa ìtọ́ fẹsẹ̀ kọ́ bá padà lóde nígbà tó ń bí tó ń lọ yìí kò lè láwọ̀ yìí tọ́tọ́ yóò yẹ ẹ̀ ìlú yìí ọ̀dà àwọn àgbàlagbà ní Yorùbá àti àwọn ọmọ ọ̀rọ̀ sábà ń yé ẹ̀ kọ́ máa wò wípé kìnnìkan tí ọ̀dà yọ ọ̀pá ọ̀pá tí ọ̀dà náà wò tàtọ́ yóò lè yẹ ẹjẹ́ ọba wà lọ sàbí náà àyíká yẹ kò ní o kò ní o rà á kò tàfà kúlù làbẹ́ tọ́sà ni wọ́n ṣe wọlé mọ̀ wọ́n wò kéèké ìyọ̀wá bọ́ ní ìsìn ọgbà sọ́nà wà ní wọn ta ìgbàlódé mẹ́ta ọ̀ ìgbàlódé àti wá ẹni báyìí mo ti wá àwọn ìṣàlá ìwúlò ti wá ìlú àwọn àbá ní wàá ló kọ̀ lórí sáàlù ló kọ̀ á àlámọ̀ ìta àdìsọ́sì ọlọ́wọ́sì rọrùn yẹn lórí pé sáàlù rọrùn yẹn ẹ̀ẹ́dẹ́gbùn ló kù sí wọ̀nyẹn òbí ìgbà tó kù sàdúrà lọ́sọ̀dọ̀ lọ ẹ̀mí bàbá àwọn ọmọ pè é kò sí wọ̀ bẹ́ẹ̀ ẹ̀ àtúntò sọ pé ìdídàpọ̀ ló kọ́ á ọlọ́ ti ṣe ọ̀rọ̀ tá a fẹ́ sọ fún ẹ ti yẹn sí ìdídàpọ̀ ló ti yẹ kí á nà bá wọn já sí ọ̀rọ̀ ti yẹn nígbà tó gbogbo kọ rẹ ọwọ́ aṣẹ bẹ̀rẹ̀ lọ sí sọ tòtàfà àwọn ènìyàn kò sí wọ̀ bẹ́ẹ̀ Eh, kò sí wọn gbogbo yẹn ní sàlá ṣùgbọ́n ìdílé wa sọ̀rọ̀ pé aburú kan ṣẹlẹ̀ nítorí ìfẹ̀kàn báyìí tó àdúgbò àwọn ti jáde nínú ti kú gbogbo ibi dìde a wọ́n eh, gbẹ́lẹ̀ lọ́rọ́ àbí gbé ọ bí gbé ọ lọ gbé ọ lọ ìka náà lọ fẹ́ lọ sí tẹ̀tẹ̀lẹ̀ ọ̀rọ̀ àwọn tó yẹ wọlé ọ̀rọ̀ ká lórí ìka lọ fẹ́ lọ sí tẹ̀tẹ̀lẹ̀ àwọn èèyàn yẹn láàyè àtọ̀tọ̀ kó o ní máa ronú àìdá sára nǹkan kan tó bá ṣẹlẹ̀ wà á láàárọ̀ ìlú yẹtọ̀ kálí ọlọ́ọ̀bá wọn wọ́n gbà á lé so ànábì wọ́n sọ̀rọ̀ láàrú sọ́là ọ̀sùn gbà àwọn èèyàn yẹn wọ́n wà jẹ́nà láì ṣe kíni o láì ṣe ìṣòro iṣẹ́ kankan. ẹ tó bá a ti ṣe wa iná ẹ̀ wá ní ìwọ àdúgbò sọ́là bá ń bẹ́rù òfin wà wọn àníbi wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ aṣọ pé ọba ní pẹ̀lú òkú ọlọ́ ọwọ́ àná ẹni máa lọ fún ọlọ́ àníbi sọ̀rọ̀ bá ń bẹ́ẹ̀ lọ fún ọmọ wọn àníbi sọ̀rọ̀ àti sábà káàkiri tàbí ha àdá ẹ̀rù gáàsà tó ti ṣáájú rẹ̀ tó lẹ́yìn àkọ́tọ́kọ́ sojú gbogbo nígbà máa wá ṣe tiẹ̀ tán ẹnìkẹta náà tó dìde ẹnìkẹta ní ojú làwọn àyè tó lò dìde òkú ẹgbẹ́ bá ti sọ̀rọ̀ tó lọ tó ti kó sí ànábi ọ̀sán àlá àyọ̀sán àlá náà yóò fún ọwọ́ ìwọ náà yóò fún ọbẹ̀ náà ń sùn ọ̀nà yọ̀ǹda fáwọn èèyàn ẹ̀dọ́ ọ̀sà yóò fún ọmọ lọ sáàjà náà. ìfẹ́ ẹlẹ́ẹ̀kẹfà tí ànábi ọ̀sán àlá àyọ̀sán àlá ṣe òun náà ni yóò sì pẹ̀ fún àmú rẹ̀ àbúkọ́ ni nítorí dáadáa ló ti ṣe ó sì bẹ̀rẹ̀ ọ̀dọ́ ọmọkùnrin kéde ọlọ́run kéde ìlú ọ̀tọ̀ náà ó sì wù ú pé kọ́mọ wọnú ní ọlọ́run ó ti bọ́ kó ti kú délé so ọlọ́run wá ṣe ìjọ̀dá pé tọ́ba di ìjọba ìdíyà òun ó wá sí ẹni sọ̀tọ́ àbúrò àti kọ́ wá sí pẹ̀ ìpè tọ́ba wá sí o ẹ̀ẹ́dì tó gbóló dùnú lọ́jọ́ fi sí wọ́n wà lọ fi sí ìdí inú náà pẹ́sẹ́pẹ́sẹ́ ọlọ́run ẹ̀jẹ̀ àwọn àti iná pẹ́sẹ́pẹ́sẹ́ ọlọ́run ẹ̀jẹ̀ àwọn pẹ́sẹ́pẹ́sẹ́ kì í ṣe pé yọ Eh, iná pẹ́sẹ́pẹ́sẹ́ eh, tí ó wà dàbí àbàtà ibẹ̀ wọ́n wà fi sí ah, ọlọ́sàánú wa. Eh, ṣùgbọ́n náà balẹ̀gbọ́lá ó ti sọ pa àwọn káàbì ìpè ìfàmà ta ọ̀gbọ̀n ṣàbà àrùn ṣáàbìrì àwọn káàbì kẹrin yẹn ah, gbogbo ìpè ní bá sì pẹ̀ òní kúlò fún wa yẹn pé kò ní wúlò fún ọkọ wá jọ òmù náà lànàbí ọsọlọ bá àlè sáà tó bá sí náà kò ní yọ àmú rẹ kò ní yọ òmù náà torí ẹ̀ ló jẹ́ pé èèyàn gbọ́dọ̀ èèyàn gbọ́dọ̀ múra pẹ̀lú ọ̀rọ̀ Islam àti family èmi ń ṣe àbúrò ń ṣe ọ̀rọ̀ ti yan bàbá ń ṣe ọmọ ò ṣe ọ̀rọ̀ tọmọ ọmọ ń ṣe bàbá ò ṣe ọ̀rọ̀ ti bàbá àbíkálukú gbìyànjú tiẹ̀ lọ́pọ̀ ọ̀nà kó lè mókun kó lè mókun náà kú lára rẹ̀ dèbè ìyá wa. ẹ̀ẹ́dọ́jà ahùn ọkọ̀ àdìgbò sọ̀rọ̀ àdìsọ́lá ẹ̀sẹ̀ ìwé ọ̀rẹ́ ìwọ àti bàbá rẹ̀ ló bí ọmọ òwúlò. ẹ̀ẹ́dọ́tọ́jú ẹ̀ òwúlò fún bàbá rẹ̀ ìmọ̀nà àdìsọ́lá òwúlò fún ìyá rẹ̀ ìmọ̀nà àdìsọ́lá òwúlò fún áàtùlù fàtẹ́rà làwọn méjèèjì àwọn tí wọ́n pé ànábì ọlọ́run kankan ò sí láyé láti ti sẹ́yìn ṣùgbọ́n wọ́n kàn gbọ́ ọ̀rọ̀ pé àwọn ànábì ọlọ́run kan ti wáyé lórí jẹ́ pé nígbà tí àdéhùn sáà sọ̀rọ̀ bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ kò kárí àdéhùn sáà sọ pé wọ́n bẹ bàbá rẹ̀ ní lọ́wọ́ wọ́n ga ní bàbá tó ga di àwọn irun náà ní kí wọ́n ti lọ́wọ́ ìjáde lára ẹ̀ wọ́n kẹ́kẹ́ àfikọ́jẹ́ tó bí o èèyàn dúró pẹ̀lú ìmọ̀ ìdòdò ẹ̀kẹ́ ìyẹn wà mọ̀ pé àwọn bàbá ló mẹ́sìn wà bá ní ilé àwọn ilé àbá ni kí á di tọ́wá náà níwájú ọlọ́ tí ìjẹ́ láìpẹ́ ìjà ìjẹ́ náà ọwọ́ á ti wọ́tọ́ ọdẹ àlébà kọ́ ọmọ ọ̀wá kọ́ ọmọ ọ̀wá wọn náà kàkà lábà mi bá a ti ní káyọ̀ fóyì àbọ̀ sọlá tàwa tàwa ìjà wa pàtó ọ̀pọ̀ yẹn tọ́wọ́ nẹ́ka yá. àwọn àjọ mi kí èsì bòmí wọ́n ń sin lọ́wọ́ wọ́n dúró tọ́ lọ́wọ́ àkọ́sórí náà tí a kọ̀ tí a kọ̀ gbà náà wọ́n kọ́ ló bẹ́ẹ̀ pé bàbá jẹ́ sí àná ìlú ní mẹ́ta lónìí yọ ọ̀hà lónìí kódà mú kàkà gbọ́ igbó mi ti máa fẹ́ jẹ̀ lọ́nà ẹ bá mú sí máa pọ̀ dáadáa ní òkè lọ́nà tó lọ́ kà tí wọ́n wá ti mọ̀ dáadáa yóò ti mọ̀ kọ̀ yóò ti mọ̀ báyìí wọ́n bá wé wọ́n bá wé wọ́n ní wọ́n ní wọ́n ní wọ́n wé láwàdì ìjọba wọ́n bá wé láwàdì wọ́n bá lẹ́gbẹ̀ẹ́ láwàdì ìjọba. kọ́mọ àwọn àtìmọ́ wíwí gangan bí àwọn ìsíyà bí àwọn ìdá àtàsọ̀rọ̀ kàyí mi lọ́nù lọ́wọ́ tó tiẹ̀ kú lórí rí gan. ṣùgbọ́n síbẹ̀ wọ́n súnmọ́ lọ wọ́n sì lọ wọ́n gbogbo kókó kókó ti bẹ lórí rẹ̀. ṣùgbọ́n àwọn ní ilẹ̀ ní wọn wọ́n sàmì kódà àwọn tí wọ́n láwà ní gan àwọn tí wọ́n gbà tọ́ àwọn ẹni tó kọ́ ń gbé láwà ní tí wọ́n dojú ẹ̀ lára rẹ̀ máa kí lọ wọn kọ́ ṣe wòlíì náà àwọn ṣe wòlíì yìí àwọn òwò sì máa bọ́. wọn ò ní kọ́ nígbà olè fún ẹni àwọn àsìkò náà ní ẹni pé wọ́n máa ṣàìsùn wọn àìsùn wọ́n máa ṣe àìsùn bí ọjọ́ méjì mẹ́ta tó ní mẹ́tì wọ́n ti lò ní mo ní kíta táwọn ọ̀fẹ́ wọn àlọ́ ní ọmọ ọjọ́ ọmọ tó lójú àgbo ó sì máa ó sì gbé àpòkà ìwọ̀n máa kó wọ́n sí. a bàkàdàbà mi ń bá àdìní nkálífù ní àdọ́rùn sọ̀dáàtà wà àsìkò ń bẹ nígbà tí wọ́n gbé ẹ bá ti kọ́ sí ìdílé wa ọmọ wa nígbà tí wọ́n gbé ọmọ wa ní àti gbàdá àti kóbi ọmọ wa kátàlí kóbi ọmọ wa ẹ lórí wa ti àdógún ẹ kò dín ní yóò ìsọ̀rí ìsọ̀rí yóò dógún ẹ yóò dọ̀bà má tí ọmọ lò bàbá ti dọ̀ bàbá ẹ̀ wọ̀ ọlọ́bọ̀ náà náà bà bàbá rẹ̀ lè ṣe ìpò ẹ̀ bàbá bàbá rẹ̀ lè ṣe ìpò ẹ̀ kódà kọjá ìmọ̀ gbogbo gbogbo àgbáyé kọjá máa ń gbogbo àwọn ẹ̀kọ́ máa ń kírun fún ọmọkà kọ́ máa ń kírun fún ọmọ ìgbà kò sí nǹkan kan tí ọkọ̀ sí tó tù lára rẹ̀ kálukú lọ́wọ́ wa ni ó sì ìṣirò tiẹ̀ kọ́nà jẹ́jẹ́ náà dáa wà. ẹlẹ́ẹ̀kejì nínú gàdúgbò sálàdá àlùsálà ọdún àdìsàkà àtúwá ní ọdún àdìjẹmí ẹnìmọ́kì nínú ẹgbẹ́ ìdókòwò ìdáná àwọn mìíràn tí ó wà ìdáná náà wọn ní tí ìrí àdáná náà wọ títí táwọn ìgbà sáà wọn lọ sí pé wájú ọlọ́run fún ọlọ́run dáàbò àwọn tó ti dá lóhùn fún wà ní dáàbò wọn wà ní kò tọ́ wà wà ní ẹ̀nà lẹ́yìn ìgbàdà. àdìsí ẹwà ló sọ ẹ mọ́sílẹ̀ ikú òṣìṣẹ́ ọ̀sán lọ́la àdùsá ọ̀sán pé àdà abúgbàdùsẹ̀ fi ìlú ìjànà ẹ̀mí lẹ́ni àkọ́kọ́ tó mọ́ bá pẹ́ ikú wà ni ìpẹ́tí àdébọ̀ sálọ́lá àdùsálà tí ó sì fún àwọn ọmọ tí ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ńlá ń bẹ fún wọn á pẹpẹtẹ ìdẹ ṣíṣe ọtí mímu olè jíjà lóríṣiríṣi. àwọn èèyàn yẹn ọlọ́run wá kí àjẹmọ́ pẹ̀lú pé ó kó wọn sínú náà àníbi ọ̀sán àti àjọṣálà yóò tún lọ oríkàlù ọlọ́run tí ó bí ọlọ́run ibi dáàbò ọlọ́run àwọn èèyàn ti jẹ ya tọkọ bá ń kó wọn kó nínú náà kó wọn sáré jẹ náà pẹ̀lú ọlọ́run tó sọ́kọ́ àlẹ́ ọ̀sán lọ́wọ́ àìsàn pé yakundu mi nàná ìmọ̀ká àti ìkọlù yìí ìkọlù àgbàdo mi nìyí náà ẹ yóò kí nǹkan tó kéré jù nínú iná tó bá bẹ lọ́kàn rẹ̀ yọ pàpà kó mu náà tó àdéhùn yẹn náà yọ wà gbólé lórí lọ́dọ̀ bá ọlọ́run ìgbà ọlọ́run dàgbà àwọn ọmọ mi nìkan bẹ nínú náà ẹlẹ́sẹ̀ ńlá ni wọ́n ti tẹ̀ torí pé kì í sẹ́ ẹ̀ náà gbogbo owó kò nù náà ẹ̀ ọmọ wa máa pa ara kódà nínú ẹ̀gbọ́n wa nínú ìgbà tó kọ sọ́dọ̀ láàyò sáà yóò sì wú ẹ̀ lẹ́ẹ̀mẹrin kó tó di wípé kò ní sẹ́ni kankan tó dẹ́ mọ́ mi ọmọ ìgbà sọ́dọ̀ láàyò. ìpè ṣíṣe fún àwọn ẹlẹ́sẹ̀ yẹn àwọn màláíkà náà wà ní ẹjọ́ máa sí àwọn ànábì ọlọ́run kú náà wà ní ẹjọ́ máa sí ọbẹ̀ tó tó ń lọ sí pẹ̀lú wájú ọlọ́run fún àwọn èèyàn yẹn. ẹlẹ́ẹ̀kẹsàn-án tí àbáwá fi kún ọyọ ẹlẹ́ẹ̀kejì kò so ó fi ìmí ìkan ní tiẹ̀. òun náà ní pé ànábì ọ̀sán àti àlùsálà yóò sì fẹ́ ọ̀tọ̀ fún àwọn amúnmíyí òdodo tí wọ́n kú sí ìlú mẹ́rin sọ̀rọ̀ ìgbà tí wọ́n sọ̀rọ̀ náà àdìsọ́lá fẹ́rẹ́ àdìsá sọ́lá ó ní àyè ẹ̀sà iná ni òun ti sọ ẹ̀ òun ti bẹ́ náà ó ṣe mọ̀dínà ní àyè ẹ̀sà àyè ẹ̀sà náà ṣe lọ́lọ́run ṣe torí pé nínú àyè tí wáyù tó ti sọ kalẹ̀ òun náà ni mọ̀dínà jẹ́ bájọ́ sọ sáà ṣe lè sí ìgbà àwọn wáyù kan tó gba àwọn wáyù kan látọ̀dọ̀ lọ́wọ́ kan bẹ́ẹ̀ náà ààyè tí àdúgbò sọlọlá àdìọsọlá tó fi lé rẹ̀ sí tó sì tún bẹ tó sì gbé bẹ tó tún kú tí a tún sí síbẹ̀ ìlú mọdínà yìí náà sọlọlá àdìọsọlá ń gbọ́ òkúta ọmọ òkúta ọlọ́ta nígbà tí ń sanwó àwa nítorí láti àdúgbò sọlá ọsibáyé ní àyíṣà àdé ìwà gbogbo gbọ́dọ̀ àdúgbò sọlá pé kò sí àdájọ ọlọ́pàá àpẹẹrẹ ìtọba orí ìtọba tó bẹ̀rẹ̀ lọ sí sọ wọn sì sí bẹ́ẹ̀ náà sì ni omi ìkejì haram haram mọ́kà àti haram Madina àti sọ àdìsí ẹ̀ lánàá mọ́mọ́sálásí àdìpọ̀ sọ́dà láàrin sọ́dà kọ́lá ń bẹ fún pákínú bẹ́ẹ̀ ìlú Madina náà lọ́wọ́ lẹ́yìn ìgbà náà àdìpọ̀ sọ́dà láàrin sọ́dà kọ́kọ́ wá sọ àdìsí náà ó ní tó bá di òpin ayé ìdílé nìmáà làyà àdìsí ìlànà Madina kàmáta àdìsí ìlànà ìjẹ́ ìlànà ìjọ ìmáàní ọ̀nà kú làbàyí ọ̀nà kú làbàyí ọ̀nà kú làbàyí yọ wà lọ wọ̀ sí ìlú màdínà. bẹ́ẹ̀ bó ti dẹ́gbẹ́ ìlú kọ́ bá sáré lọ sáré bọ̀ inú sáré náà ló kú lọ. ìlú màdínà ní ìmáàní ti spread lọ sí gbogbo àgbáyé ńgbọ̀ báyìí ọ̀nà kú làbàyí ọ̀nà kú làbàyí ọ̀nà kú làbàyí ọ̀wà nínú àwọn tí wọ́n ní ìmáàní ju àwọn ará màdínà yẹn. so dàjáàlì bó ti dọ̀ ọ́ gbóná tó kọ́dà àmútó yóò débi táwọn èèyàn dúró ní Madina ní òkè kan tí ó sì ní Madina rẹ̀ ibẹ̀ ni ààyè tí ìhàlẹ̀ rẹ̀ ọ̀nà kò ní ọ̀nà Madina. Nígbà wọn wá débẹ̀ tó ti gbé àwọn aráàlú nínú ọmọ ọgbọ́dún rẹ̀ wọ́n mọ gbọ́ wàhálà rẹ̀ gbogbo náà ti máa bẹ́ẹ̀ fún Madina jọ́nà wọ́n jáde lọ́ba ìdẹ̀dẹ̀ jáde. Òkò ní ilé wọlé wá bá wọn àwọn wọ́n jáde lọ́ba. Ìbí torí ẹ̀ náà sọ sáà lọ́dún ìlú Mẹdínà yẹ àmọ́ ẹlẹ ìyàwó èèyàn kúrò bá bẹ àmọ́ ẹlẹ gẹ́gẹ́ bí ìlú ẹ bí ṣe máa ń lé bí ṣe máa ń gbọ́n tí ọ̀dà kù lára rẹ ẹgbà bá ti bọ́dọ̀ náà wá fi ń gbà ẹbí ọgbọ̀n tí ọ̀dà bẹ́ẹ̀ náà ni ẹ bá ti dé ìyàwó tó wá ti dé Mẹdínà ẹgbẹ́ ẹgbẹ́ yín kéde òní rọrùn fún gbé tí <laughs> Ànábì sallallahu alaihi wasallam wá sọ pé inú hadith wa ní sọ̀rọ̀ Muslim ó sọ pé la yasidu ala da'wa al-Madina wa shiddatiha ahadun min ummati illa qultu lahu shari'an yawm al-qiyamati aw shadidan. Ànábì sallallahu alaihi wasallam sọ pé kò ní í ṣe ẹnìkan tí àyàfi kí n jẹ́ kí ó sì pé ẹ̀rẹ̀ tó ń bẹ̀rẹ̀ kí á wọn sèǹtàn ní sọ́sọ́rọ́ àtọ́ nìyẹn tó kọ́lọ̀ ní àwọn àwọn ẹni ọlọ́run máa bẹ̀ lọ kí káwọn ọ̀rọ̀ àkú káwọn kú sí ìlú nìyẹn kọ́lọ̀ kọ́ gà bẹ́ẹ̀ kọ́ àwọn láti tó bẹ̀rẹ̀ wọlé àná. pẹ̀lú ilé láti sọ oríṣiríṣi pẹ̀lú àwọn sọ̀sọ́rọ́ àwọn oṣù ní ìtọ́wá nù fúra ọlọ́ àti náà sọ̀sọ́rọ́ pàtàkì lọ nínú súnà ètò wa jẹ́ ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kẹjọ náà sọ ọ lọ náà ní àṣàbá àtòlùkọ fún wa ìfẹ́ ńlá tí àdúgbò sọlọ lọ àyọsọlá tí ó ṣe ń jọba ìyá wọn tí ó jẹ ìfẹ́ àkọ́kọ́ ó sì jẹ ẹsà kódà tó bá ká yà kúrọ̀ hàn tọ́lọ̀ bá yẹ kó sọ pé àṣà ayẹyẹdà àdàkà rọ̀bùkà nọ̀tọ́ nọ̀tọ́ nọ̀tọ́ nọ̀tọ́ ọlọ́ọ̀bà rẹ̀ yóò gbé ọ dìde yóò wá fi ọ sí àyè tó yí pé gbogbo èèyàn àgbàjà ní ọmọ tó kárí àwọn ọmọdé sọ̀rọ̀ láàrín ẹ̀bí tọ́lọ̀ ti dúró lọ náà ẹ̀ nítorí ìfẹ́ yẹn tí ó ṣe tí ó ti túká tí ó ti rẹ̀ káàdú kódà tó àdìsí ní àdìsí ní ojú tó tẹ̀ ẹ́ lọ àpá ọ̀rọ̀ ìdílé rẹ̀ ẹ̀mí ọmọ ọmọ ọmọ ọmọ so àníbọ̀ sọ̀rọ̀ náà àwọn sọ̀rọ̀ ní wàá lọ fún ìbalẹ̀ níbi àdáyà ti ọlọ́ ní ti ọlọ́ ní mẹ́sàn-án mẹ́wàá ẹ̀ yọ wà kó lọ bá ìjọba sídájọ́ láàrin ẹ̀dá so ọlọ́ bá ìjọba yọ ṣe wà ní gbogbo máa lọ wọn ń bọ̀ wá sídájọ́ láàrin ẹ̀dá. àdìsókò wa parẹ̀ tó kù gan-an nínú ẹ̀ ní pé wọ́n kọ̀ lọ́ba àti ìdájọ́ àwọn àti àìsàn fún àwọn àpá àti ọgbẹ àwọn tí ń lọ bá wọn ètò gbogbo èèyàn àwọn kan ẹjẹ ni ẹjẹ gbajúmọ̀ ẹjẹ ni eré ẹjẹ olùtẹ̀lé àwọn àtẹnbí Ọlọ́run kí wọn máa gbàgbé Ọlọ́run lọ́wọ́ àwàláyé àwọn yẹn ni wọn ò gbé gbèsè yẹn níjọ náà ni wọn ò kóra wọn lẹ́yìn tí wọn lọ bá àtẹnbí wọn àtẹnbí ni wọn lẹ́yìn ni wọn kì í nínú àdísí mi tí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ rẹ̀ gbogbo àtẹnbí Ọlọ́run kọ̀ọ̀kan wọn máa kìí sáà máa mi nìyẹn nígbà tí wọ́n lọ náà ní ìjọba ẹ̀ bá lọ́dọ̀ ní ọ̀dọ́ ní ọmọ ọ̀dọ́ ní ọba yìí gbogbo wọn tí wọ́n ti ní kankan ní ó sì sọ àdúrà àdúgbò sọ̀rọ̀ bá rẹ̀. àdìsáwì ọwọ́ àti bọ̀kárí ọwọ́ àti mùsùlùmí ọwọ́ àti ọ̀pọ̀lọpọ̀ tíra ṣùgbọ́n ètò ọdún kẹ́kẹ́ nínú ẹ̀ Rasulullah yẹ́tìmọ́ ọ̀làwọ̀ rẹ̀ àwùwà nínú wà láàkiri rẹ̀ fi sọ yìí ní wọ́n àdé. ọlọ́run bá yẹ jọlá yóò kó àwọn ẹni àkọ́kọ́ jọ látòrí ádámù àtẹni tí wọ́n bí káyìn yóò kó wọn jọ pátápátá lórí ilẹ̀ gbansasa kan. ìyẹ̀sùmọ́ ọ̀rùn àdáì ẹ̀ ń bá pè wọ́n yóò máa gbọ́ wọn yóò máa gbọ́ ibi àwọn ọmọ ẹ̀rí ìyàgbé wọ̀yà òǹfóòfò òǹfóòfò ojú òwò lọ sára ní wàtẹ́dùnú ṣáàmùsù òun sùn máa gbárí fàyàgbélógó iná nínú ẹ̀káàdùn ìwà ìkẹ́rìndì máa láàyè tó ikú wọn láàyè tẹ̀lé jẹ́tẹ̀lé lọ. ó ní inú ìbànújẹ́ àti àkọlé kan yọ ọ̀sẹ̀ máa ṣẹlẹ̀ sí ọmọ ẹ̀dẹ́ ìyànjọ́ náà yóò dúró gbogbo tọ́jú pé agbára mọ̀ ká mọ́ nílé ìtìpá pọ̀. fàyàgbélógó bá dùn náà lè bá akọ́kànnú àwọn èèyàn máa sọ pápá sẹ́yìn náà wá ní tẹ́ wà lóye aláàtàrà ó nà máa kọ́lé balaga abẹ́ wá ní ibi tọrọ yìí dé dúró yìí aláàtàrà dòró nà máa yẹ sọ àlà fún ìlà ọ̀gbìn ẹ wá wọlé sí ta ẹ wà ẹ wà tí ọ̀dọ̀ sì fẹ́ níwájú ọlọ́run ọ̀yẹ̀kú olùbáàdùn náà sì lè bá apá kan nínú wọn wà sọ pé abókun àdà à ṣé bàbá yìí tọ́ṣẹ gbogbo yín rẹ̀ ṣé nínú ẹ̀ ní àdà òní ẹ̀yà lọ́wọ́ fàyàkúnà Adam, wọn wà bá ádàm ádàm wọn wọn wà sí pé yá ádàm ẹ ádàm á ń ta àbùbáṣà gbogbo ẹ bá jẹ abara pátápátá lórí ilẹ̀ nígbà tá a wà láyé sí bí wọn bá bá wọn. kálàkátà ńlá òbí ẹ̀ nìyí wọn wà máa sọ inú ẹ̀sà ti bẹ̀rù ṣùgbọ́n náà bá yẹ lọ́la ọwọ́ rẹ̀ dá ọ ọlọ́run bá yẹ lọ́la ara rẹ̀ ó dá ọ àwọn yòókù àgbẹ̀rẹ̀ wa kò dára ẹni ẹ̀sà ni ọ wọ́n ti fásitì àfi ìlú ọ̀rọ̀ kìkì nínú ẹ̀mí tọ́lọ̀ ń dá ibi lọ́fẹ́ sí ọlá wọ́n àmọ́ra ìmọ̀lá ìkà pàṣẹjà ló lákà ó sì fún àwọn ọ̀là ìkà láṣẹ ibi tí wọ́n tẹ̀ fún ọ wọ́n tún tẹ̀ fún ọ fásiwá àdàdà ìlà ọ̀bì ìwọ́n tó rí báyìí lọ́ọ́ sì fẹ́ wá wájú ọlọ́run aláàtàrà máa ń Adam wà wọ́n sọ pé bẹ̀kúlù Adam inna rabbi kọ̀dùkọ́dù bá lè yọ̀mọ̀ ọ̀dọ́lá náà mi yẹ́dọ́ bí kọ́kọ́ bẹ̀rẹ̀ omi ta wọ́n náà yẹ́ kí lọ́rọ̀ bá a yẹ omi ta. Àdàbí Adam wọ́n sọ wọn pé ọlọ́run bá yẹ kí ọlá tó lè bèèrè àti yé ọmọ ti bí ni kò sì ní irú ẹ̀ mọ́ lẹ́yìn tó ní. Wáyé náà wọ́n náà á ní ọlọ́run bá yẹ kí ọlọ́ba tó la rẹ̀ dá tó ti kó tó ti tẹ́ ní ẹ̀sà lọ́dọ̀ ọmọ ni má jẹ́ bí igi kan mo sì yá bá rẹ̀ èmi tóbi lónìí o èmi tóbi lónìí èmi tóbi lónìí. ìdá àwọn ìlà abẹ́yẹ ni ẹ máa lọ ọbẹ̀ lu mí oní àyè wàá sọ pé ìdá àwọn ìlà àwọn ẹ lọ bá nù. bàyà kúrò nàbẹ wọn ká wọn bá wọn bá nù wọn wà sọ pé ẹ lọ wù à ń ta àwọn ìlú ní o péye jáde bí ọlọ́run ti lọ́n kí lè bá wọn gbà ayé bá tó lọ́n gbọ́ ẹsẹ̀ tó lọ́n kó lè àkọ́kọ́ ádámù náà jẹ́ dàbí ìlú ní kejì ọ̀tún ìwọ ni ẹni àkọ́kọ́ lọ jẹ́ dàbí ìlú ọ̀rọ̀ tó ìwọ lọ jẹ́ òṣìṣẹ́ lórí ilé àkọ́kọ́ bọ́sà mọ́tà láwọ abdul ọlọ́run sì kúrò ní abdul shakur ẹ̀wú ọlọ́run tó mú orí ayé àbáyẹn kóòtù ó ní ká àbáyẹn gbàdéwàlà ẹ̀ẹ́dẹ́gbà àbáyẹn kẹ́ẹ̀dùn ká abdul shakur lọ́dọ̀ fáṣífà àlànà ìlà rọ̀bíkà báwa bẹ́ẹ̀ náà báwa wá ìbẹ̀rẹ̀ ọ̀dọ́ ọlọ́run kó orí tá a ti wà nú ẹ̀yìn orí tọrọ wá lójú ẹ̀ lóhùn náà wá sọ pé ọlọ́run bá àmì ọmọ ti bínú kan lónìí tí ò bínú ẹ̀ tí ò sì bínú ẹ̀ lọ. wàyí ní ọ̀hún ká ní dáhùn fún dáhùn tó bí àlá àrùn yìí olóòbá tó bí ẹ̀rẹ̀ fún ọ ẹjẹ máa fi ètò ìjọba mẹsì mọsẹ mo sì sẹ lórí àwọn èèyàn mi abẹ ti bàbí ẹni rọ́bì látàkàdé àbìmítàlì káàbìrì ìdàdà yíyá ìdàkà ìdàkà lóòkè lórí ìbàdàkà wàlá ayẹyẹ yóò ìlà fàájọ ńgàfàrọ. ẹni rọ́bì yọlọ látàkàdé àlàlẹ àbìmítàlì káàbìrì ìdàdà yíyá ẹ ti máa ti yàn kó pé ẹ bá bọ wọn jọ sẹkùn bí àwọn káàbìrì tẹ ẹ bí pé láàbì yẹn tí wọn kó lọ nínú náà ẹtí wọn kò fẹ́ ẹ̀rọ sẹ́wọ̀n ní ọjọ́ sẹ́wọ̀n náà ọ̀la ìpínlẹ̀ abara níbo ó ṣe pé lẹ́nu ní ọ̀sàgbà àwọn èèyàn ó ṣe wáàsí báwọn èèyàn náà ọ̀gbọ́ àwọn èèyàn náà tún bímọ àwọn náà tún bí inú wù sí ẹ̀yẹ àwọn èèyàn náà tún kúta wọ́n tún bí ọmọ ọmọ alẹ̀ ọmọ ọmọ náà tún lẹ lóko onírọ́gbé àwọn ṣèkúṣe wa náà ju sínú káyọ̀ lọ́tọ́ sáà kò sì wà mọ́ṣíkà ni o. Anábì ń bọ̀ sọ pé òun ti òun ti ṣe pé kan náfsì náfsì náfsì èmi tó ń lóyún èmi tó ń lóyún ẹ máa lọ ọ̀dọ̀ ẹlòmíì òun náà ní ìwà àgbọ̀n ọ̀sẹ̀ ẹ máa lọ ọ̀dọ̀ ìgbọ́rọ̀mì wọ́n bá dọ́dọ̀ ìgbọ́rọ̀mì wọ́n bọ̀ ìgbọ́rọ̀mì àǹtà nàbí ìjòlá wọ́n bá ní ìlú omi náà àtẹ̀ wà fún àná. Anábì ọlọ́run ni ọ́ a ẹ̀sà ẹni ẹ̀sà ni ọ́ àlè sọ̀kà ọ ayé ọlọ́run ẹgbẹ́ bá ní àjò lórí àwọ̀ fíríkwẹ́ǹtì ọ̀yà lọ. ayò lọ́jọ́ lọ́dọ̀ ọlọ́run lórí ilẹ̀ tó o ti tóbi wájú báyìí àti ibi tọrọ wájú oníwàwà pé bí inú tí ànáyà adamu sọ̀rọ̀ ọlọ́run bá wá nínú ìbínú kan lónìí ọmọ kọjá bẹ́ẹ̀ òbínú ẹgbẹ́ ẹ̀dùn ní ibi tó báyìí náà. so ànábì Ibrahim ọ̀rọ̀ aṣọ irú ọ̀rọ̀ mẹ́ta tó ti pa ọ̀rọ̀ tí ọ̀rọ̀ tó dúró mẹ́ta tó ti sọ ta lọ́dún òní lọ́wọ́ aṣọ fún wa gbogbo àwọn atọ́nà ó sì lórí ẹ̀dọ́ lónìí o àwọn òṣà tó ń gé wẹ́wẹ́wẹ́ tó wá di ìdàpọ̀ nílá lọ́rùn àfẹ́kọ́ nílá lọ́rùn tí a ní olùrànwọ́ àgbà ẹgbẹ́ ìlọ́wọ́ ilé yìí tó kù sí àyẹ̀bí ibrahim àlọ́ pé nọ́ọ̀sì nọ́ọ̀sì nọ́ọ̀sì èmi náà kó jọ èmi náà kó bẹ́ẹ̀. yọ̀wọ̀ àti wọn dọ̀dọ̀ musa wọn dọ̀dọ̀ musa sẹ́ẹ̀bà pé orí rẹ̀ àti ìbílẹ̀ ọ̀hún sì nìyẹn àwọn tí ń lá fi ọkàn jù nínú àwọn òṣìṣẹ́ ọ̀nà iná ìlú iná ìlú wọn lọ́wọ́ ànábì mú àdéṣàlá àtọ̀sà ànábì kọ́ àdéṣàlá àtọ̀sà ànábì mú sọ àdéṣàlá àtọ̀sà ànábì kìnnìkan ànábì ànábì yìí sá àbí isa àdìgbò àmùsùlùmù kò sí ádámù bẹ ní gbogbo ọlọ́run sọ̀rọ̀ ádámù kura ọlọ́run ní bàtàlà mi ní ha ẹ̀ bàtàlà mi náà jíde láwù àti wà á sọ ádámù rọ̀gbà wù bàtàlà mi náà jíde láwù àsìmọ́ ádámù yà kọ́ ọlọ́run rẹ̀ àdìgbò ní àkùnlá ní ọkàn tó ní àmúre gidi ẹ̀ẹ́sì ọ̀nà àwọn tí wọ́n láwùrè ní aláàbí ọkàn nínú àwọn àdébí ọlọ́run àwọn àmì ẹ̀rẹ́ iṣẹ́ àdúgbò aláwọ̀ ìtura ìtura. Ìyá wa ni wọ́n lọ bá Mọ́sá Mọ́sá náà sọ̀rọ̀ tí wọ́n sọ̀rọ̀ pé wọ́n tó bá bá lọ́dọ̀ Mọ́sá wọ́n ní àtàwọn olùkù là. Òjijì ọlọ́ọ̀ni ọ̀ ìsọ̀rọ̀ àtàlá òní ìsáàlá àti tó sọ àlùkò àdé. Ẹ̀wọ́n náà bá sà ọ̀lẹ́sà pẹ̀lú àwọn ìsáàlá iṣẹ́ ẹ̀rọ náà wọ́n tẹ̀lé ní ìrìn alànà ọlọ́run tó sọ ọ̀lẹ́sà anúta sára àgbà tó ṣe ní kòtò ọlọ́run ọba sọ̀rọ̀ ọmọ ọlọ́run náà ọlọ́run fi ọlọ́run náà yóò bèrè lùsì ọlọ́run bá fún sásọ̀rọ̀ tí tọrọ ń dùn ma débi pé wọ ọlọ́run wá dé rí ọgbà náà wò dùn ma náà tó wọ́n ní ìṣúná àdáná ìlà ọ̀rọ̀ bí ká wọ́n àti tẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ kí òrí wàhálà tàbí wà lóyè àti tọrọ wá dé wí mo sọ sọ pé bí ẹ̀yọ́ náà sọ ọlọ́run bá ti bínú lónìí tí òbí lọ ẹ̀ ṣáájú tí ó sì ń bí nìyẹn lẹ́yìn. ẹ wá lọ ọmọ yìí pé ìní ọ̀tá tó náà sáńdá fún mọ́lẹ́bí kọ́tí ni ha ẹ̀jọ́ kan bẹ lé ìlú ọ̀pá yẹn ọlọ́run sì ní bá ọ̀rọ̀ kásá ló mú sábà ọ̀dà yìí gbàdúrà máa ń parí ìdájọ́ bá àlẹ́ rẹ̀ rẹ̀ ìlú ti ní sí ìlú bí ìṣòkú máa lọ nọ́ọ̀sì nọ́ọ̀sì nọ́ọ̀sì ẹ̀ ẹ̀ àìmọye ẹ̀mí tó ti bọ́ nípa ìlú mi ẹ̀ ẹ̀ ẹ̀sìn tí wọ́n tí wọ́n bá wa ó ju ẹsẹ̀ ní musa lọ owó tó yẹ kó gbowó fi sẹ́yìn wọ́n lè lẹ́yìn kó sí báàgì rẹ̀ oṣù kó báàgì rẹ̀ ẹ̀gbọ́n ìjẹ́ sọ ní ok whatsapp lè nìkan ti sẹ́yìn jẹ́ tí sọ wájú lò láyé ìgbàdá ní kíákíákíákí ìpè sọ́dà kọjá pé tó ní ìsìmáléèjì one hundred billion naira ó sì tún máa ń yan nínú wọ́n máa gbé wọ́n máa yan nínú àbúdá yìí wọ́n máa lò lẹ́kùn ọkọ̀ lẹ́kùn lẹ́kùn ló ń one hundred billion naira million is money ẹ̀rọ ẹ̀rọ òbí lọ́lọ́ ìtumọ̀ ẹ̀ adúgbò tó ní adúgbò ẹ̀rọ management ẹ̀ ní adúgbò ẹ̀ wọ́n sọ̀rọ̀ kọ̀ sọ̀rọ̀ olùbí ọkọ̀ àjọ sọ̀rọ̀ kọ̀ sọ̀rọ̀ wọn mọ̀lágbé tó lè sọ̀rọ̀ yẹn àti kọ́ọ̀tù bá tó dájú tó kù yẹn tọ́ba lè kókó jẹ báyìí wọ́n fẹ́ béèrè ilé ẹjọ́ wo lọ sọ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ bá wa kọjá ti ẹwẹsẹ ti musa ẹwọ ẹwọ ẹwọ lọdọdẹ la tèmi tó lórí tèmi tó lórí ẹlọdọ ẹdùnmí òní òtún wà tó wọn lọ́dọ̀ isa wọn bá tó lọ isa ní sàlá lọsàlá wọn sọ pé isa isa a àtàwọn sọgbọn lọlá òbísí Ọlọ́run yọ wà kẹlí mọtò wu àlìkọ ha ilà Maria ọ̀rọ̀ Ọlọ́run yọ Ọlọ́run òbísí Maria wà lọ fún mi ẹmí látọ̀dọ̀ Ọlọ́run ẹ̀rọ kú mílíọ̀nù yẹn ẹ má sì kú tẹ wá sọ pé ẹ̀mí ọlọ́run náà ló tọ̀ lò rárá o ẹ̀mí ọlọ́run lọ da ẹgbẹ́ ló fún ádámà wọ́n tó lò fún wọ́n tó lò fún ànábì isa isa isa kọ́lá hákàdà wà ẹ̀ wọ́n wá sọ pé bẹ́ẹ̀ ṣe wíwù náà lórí wákàtí láfíà náà ṣàfihàn máàlì ẹ̀ wọ́n ti wọ ọmọ ìwọ isa yìí nígbà tí wà lóko lù nínú ìtẹ́ ló ti ń bá mi yàn lọ́rọ̀ ẹ̀fáṣfà àlàlẹ́ ìlàrọ̀ nígbà sípà àti pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run tó orí mo sí ibà tó ti ṣẹlẹ̀ sí wáyé orí mi tá dé dúró yìí ànábì isa alẹ́ sọ̀rọ̀ àtọ̀sára ọlọ́run àwọn ọmọ pé ọlọ́run bá mi ti bínú kan lónìí kò wíwú ẹ̀ rí o kò sì ní bírú ẹ̀ láéláé ẹ̀ ṣùgbọ́n láńgbẹ́ tó pé làwọn gbangba isa kọ́ dárè ẹ̀kọ́ sọ ọwọ́ abẹ́rẹ́ pé musola yìí kó sábà sọ̀tà gbà tó fi kó láyé àwọn yẹn ní wọ́n sì ń tẹ̀lé nìkan ní wọ́n tó fi lọ́wọ́ wọn tó fi lọ́wọ́ ọ̀rẹ́ tó tọ́lọ́ oṣù tó fi lọ́wọ́ nàìjíríà. ẹ máa lọ ọjọ́ ẹlòmí isa sọ̀tọ̀ ẹ máa lọ ọjọ́ ẹlòmí lórí ẹ máa lọ ọjọ́ Muhammad sọ̀tọ̀ wọ́n bọ̀ wá bá ànábì sallallahu alaihi wasallam ànábì sallallahu alaihi wasallam wọ́n wá sọ pé anta rasulullah wa khataman anbiya gbọ́dọ̀ máa dí àwọn ìrẹ́ ìrẹ́ òjísé ọlọ́run yọ òpin gbogbo àwọn ànábì sì ni ọ. dàbára ńlá òdàkà dáńdáka máa takọ̀ dábọ̀ máa ta àṣàrà tẹ́gbẹ́ ọmọ kùránì ọlọ́run bá rẹ ti torí jí ọ nínú nínú tó ti sọ fún ọ èyí tó ti sí sáájú àti tó tó ti lábàáyé ló ti sọ fún ọ kó ti torí jí ọ fún wa ló kù fásitì àdàdà ìlà òbí bàbá àti bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run mùsùlùmí àtàwọn àánú ẹ̀ ó ti tó gẹ́ ẹ̀ ilé àdúgbò gbẹ̀yìn wà á dìde ẹ̀yìn wà á lọ sí ibi àgbà aláàsì nínú ẹ̀gbà wa mi àdébí ẹ̀sọ́ sáwọn tó fẹ́ àdàláwò àdàláwò àdàláwò èmi náà mo tó ṣe èmi náà mo tó ṣe sọ̀rọ̀ kan àyè ẹ̀ ó ní oṣù ọlọ́run wọ́n á sọ pé òwò àwọn akúrin kalẹ̀ ẹ̀ ń náà bá àdìgbò ọlá lẹ́yìn ìgbà náà lọ́wọ́ wà síkú ohun ẹni tí ò ti mọ fi mọ tẹ́lẹ̀ nínú yíyan ọlọ́run ẹ̀yìn oríṣiríṣi tó ń fi tó ṣe pé ọlọ́run bá yẹ tọ́lá kò sí fún ẹnì kankan rí ṣáájú òun lẹ́yìn ìgbà náà ni wọ́n wà ṣe pé ìrẹ̀ Muhammad ìlú àhàṣà gbórí rẹ̀ dìde sáré kúrò gbére tó bá fẹ́ ọlọ́run wọ̀ ìṣúná àtúnṣe sèpè agbáfẹ̀rẹ̀ onílù wa sọ ya rọ́bì ummati ummati ya rọ́bì ummati ummati ya rọ́bì ummati ummati ìyọ́lọ́ àwọn ènìyàn mi ni àwọn ènìyàn mi ni àwọn ènìyàn mi ni ṣùgbọ́n ọ̀bà ní pé wọ́n ṣe pé lọ fún nínú àwọn tí ẹ jà yìí máa ṣe ẹ̀ gàgà àwọn èèyàn mi àti tó jẹ́jọ́ rẹ̀ àti tí èso rẹ̀ rẹ̀ fún rẹ̀ ṣùgbọ́n ọ̀bà ní pé wọ́n sọ pé nínú àwọn àlùmọ̀ rẹ̀ àwọn tí ẹ jẹ́ tó lé pé ojú ọ̀nà ọ̀tún àjẹ́nà ni wọ́n gbà wọlé kó wọn lọ́bẹ̀ káwọn ọmọ ọmọ ọdún àjẹ́nà adẹ́sẹ̀ ní yóò wọ́n ti àwọn ńlá ìsáàbà àlẹ́ ìbílẹ̀ ìbáàbẹ̀ ẹgbẹ́ ìgbà àwọn àbẹ̀dẹ̀ àwọn èèyàn tó yẹ pé wọn ò ní sinmi oṣù kankan wá ju wọn lọ kó wọn lọ rẹ̀ tó wọn mú sọ àká òun náà ti di máa ṣe wá fún ẹ̀ làwọn wa gbé tó bá ti yàtọ̀ sí àwọn àwọn èèyàn mọ̀tò wọ́ọ̀lù lónìí. lẹ́yìn ìgbà náà àdúgbò sọ́lá àdúgbò sọ́lá ní ọ̀wà wá sí bẹ̀rẹ̀ náà lọ́nà ọ̀bàdàn lọ́wọ́ àkọ́bí bíi kọ́ máa lọ òun bọ̀ láti wá ṣe ìdájọ́ láàrin àwọn èèyàn ìyẹn ló tún kéde àti omi ẹ̀ ṣùgbọ́n kò ní dàbí tẹ́lẹ̀ ìbẹ̀rẹ̀ láti lọ sí bàbá akẹ́kọ̀ọ́ náà yóò lò pọ̀ ọ̀gá náà láti ní gbogbo gbà náà bàtà ìtàgé náà wà á bẹ̀rẹ̀ náà ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار